Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. mi ń ṣe olè o kò sún lè ràn mí o àwọn ló ràn mí lọ ẹ̀wọ̀n o. ojúkòròjú báyìí. ẹ lọ bá dadi o. a bá bàbá. dr dike olùkọ́yà dadi jí o. ní oníkẹ. ok. adẹ̀wọ́nú dé alọ́ba a sọ ọmọ mi ẹ̀gbọ́n eléyìí adẹ̀bẹ̀ bàbá pé kò jọ kó dáríjì pásítọ̀ fẹ́mi èmi dẹ́ṣẹ̀ mi má jẹ́ kọ́ ọmọ mi kú sí ibẹ̀ yẹn hmm. ó dẹ̀ ní mọ̀mọ́ mo ní hìn ó ní ṣèbọ́ ọmọ Yorùbá ni mí mo ní bẹ́ẹ̀ ni hmm. ó ní nǹkan tí pásítọ̀ Fẹ́mi ò ṣe tó bá ti sọ pé òun ṣe òun máa fi lẹ̀ eh. ah, mo nílé ayé lẹ bá mi èmi ò gbọ́rú ẹ̀rí mi ò lè sọ bẹ́ẹ̀. èèyàn parọ́ mọ́ra ẹ̀. Hmm. We went to Pastor Febia and eh, Pastor Olukoya. That's what the mama, the mama is talking. He said, she said, I went to beg Olukoya Dad, please, let my son go. Don't let them put him in prison, I'm begging you. I hold Olukoya's leg. I say, please, leave my son. But Olukoya said, tell your son to confess to what I want him to confess to. Mama now said, uh-uh, how can you say he should confess to what he did not do? I can't tell him that. You can't use that eh, eh, sense on me. Uh, I'm older than you. Are you telling me you are smarter than me? I should go and tell my son to confess to what he did not do. Mama now said, no, she's not going to do it. Sorry. So ẹ̀ teacher aṣáhùn gbàdúrà titi titi oro ọmọ mi sá ló pa ọkọ mi ìmọ̀ síbẹ̀síbẹ̀ mi ò kúrò ní ṣọ́ọ̀ṣì bàbá ó ṣáhùn gbàdúrà náà ni kọ́mọ mi ó jáde kọ́mọ mi má Titi titi ṣùgbọ́n mi ò lágbára àti ṣe kí nítorí tó bá ṣàti dárúkọ pásítọ̀ Fẹ́mi báyìí màá máa sunkún ni ara mi á dẹ̀ máa gbóná. nínú church. Hmm. we begged we begged we begged it was in the process my husband pai that is by mama's husband that is fa um, father to Femi pai in the process of the case and mama said they kept begging they kept begging that he, she, she did not even leave the church. She was still going to the church even during this wahala. ló fà sọ fẹmi hmm, yẹn tẹ bímọ dọ́tí nìkan kò ní fẹ́ kí kankan ó kú nú ẹ̀. nígbà tí orí bá lè wà nù gbèkùn bẹ́ẹ̀ yẹn tí ó wọ̀n sára yé mélòó mélòó. bẹ́ẹ̀ ṣe omi gbogbo ẹ. Pastor Femi said If me, that was a pastor of that church, can enter into that trouble from this kind of man, how many people do we know are in deeper problems that cannot come out and talk? mo ti sún sẹ́yìn yẹn ràbọ̀ràbẹ̀ ó ṣẹ̀ wá ń ó ṣẹ̀ máa ń padà sí mi lára torí tá bá lọ sí kirikiri yẹn nǹkan tójú wa ń rí gbà mí òjò apawápawá njọ́ kan díẹ̀ ló tẹ kù kọ́tà ọmọ ìkókó òjò ti pa wájú njọ́ yẹn. My body is always hot. I'm not always feeling okay. Even up till now, the fear is still in me, according to Mama. She said the fear of that pro of that problem, the trauma. I think that is what is called PTSD. The PTSD is still with me. That is what Mama is saying that anytime I remember, there was a day she said they went to Kirikiri. She thought that day was going to be the last day of Femi, the way she saw Femi on that day. ẹ̀wà ńkọ́ ní ìyàwó pásọ. ó gbọ́mọ sílẹ̀ ni ó wá gbọ́mọ fún mi wọ́n ṣe ojú àánú wọ́mọ mi náà kọ́ràn lọ́wọ́ ni ó kò nínú ìyà wọn tí mo fẹ́ nìyẹn káwọn ọmọ nàìjíríà kan ràn lọ́wọ́. torí ẹni tí ó bá ti lẹ́ ní ìdáríjì yóò mọ owó rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ni. They ask where is the wife of Femi? Mama said during the travel, during the situation, during that problem, Femi's wife left their little baby, five month old baby, some month old baby, I'm not sure how how much, but some month old baby, and abandoned the child for him and the wife went away and never looked back. They in the problem. Mama still carry pikin, still dey trade the pikin grandchildren on top of the trouble. So Femi now said one thing he know say anybody wey no get um, mind of forgiveness he don see himself as God that must punish people anyhow he like. ẹ̀mí àìní ìdáríjì yẹn ó wà ní mountain of fire ó pẹ̀lú nǹkan tó ń bá bàbá àgùnjà ara wọn ó dẹ̀ ní pé olórí ìlera ẹ̀ torí tó bá lẹ́mí ìdáríjì ni akọkọ wò ó pé irú mo jẹ yẹn ọdún mẹ́sàn mo jáde mo rò pé. má The guy said all the nine years he spent in that place that no not even an apology from the general overseer of MFM. ó rẹ̀ kásáré la ra oògùn kásáré la ara mi ní kìkì à ń tu sí lẹ́nu tó mi lè sọ̀rọ̀ mọ́ wọ́n ti yìnbọn fún mi. ló bá ní kí n wá pé ah, ṣé mo mọ mílíkì mo mú níbẹ̀ ni ah, èmi ò tiẹ̀ mọ ẹ pé ẹni tó wà pé àwọn kan lọ ẹ pé kan lọ lọ ra mílíkì mi wà fún mi pé kí ni màá fi mú wọn ní kí ni mo tún like mo ní mo seven lọ ṣọpọ ego seven lọ so thick ó wàá gbẹmí wọnú tíátà pé kí wọn mú milk àti seven lọ. there was a day we got there and. I bought milk for my son when I saw him that he was almost going. Then they called him and they said, Does he like milk? He said, Yes. They now said, Oh, yeah, come. They now took me to the theater. Remember, he said that theater is where they deal with people so much. And from there, he said the way they treat people there, people go every day. As in, they pie anyhow in that theater. He said they now took him into the theater and said, Does he want milk? He said, Yes. Do you want seven Up? He said, Yes. They now brought a bottle of seven Up. And let's listen to what they use the seven Up to do. Engine block tó wà ń bẹ́ẹ̀ wọ́n wá ní gbé ọwọ́ mi lé. ìwúlẹ̀ engine block. engine block tó ń yọ engine engine mọ́tò. wọ́n yọ kalẹ̀ irin ẹ̀ tó ṣe tó yẹn mo gbé ọwọ́ lé. wọ́n dẹ̀ fọ́ seven lọ́pù yẹn Alhaji Saudi ó dẹ̀ fọ́ mọ́ ọwọ́ mi Alhaji Saudi lórúkọ ẹni bẹ́ẹ̀ ni DP yẹn ó dẹ̀ fọ́ mọ́ ọwọ́ mi ọwọ́ mi ga tó yìí wọ́n náà lọ sí àtúnlá. When they took me into the theatre that is Femi talking now he said one uh, police wey dem dey call Alhaji Saudi he now say come inside the theatre he say there is this engine you know um, engine engine of a car that they are not work, using again you know how they remove it in that country and they put it to one side he said engine was in that uh, in that room they now put his hand on top of that engine they say he should place his hand on that engine they now use that uh, seven up bottle to hit him on that hand he said his hand swell swell immediately that is part of the torture they put him through even in the state as if he was about to go remember the mother said she met him almost gone and they still okay somebody said is this same saudi yellow police officer at the sabo police station maybe he said Alaji saudi is the name of the police officer saudi was late Reti's husband ahen ló bá tán eh, àṣesílẹ̀ làbọ̀ wá that is the name of the police officer Alaji saudi is the name of the police that tortured him à ń lọ yìí mo ní ṣé wọn ní pa bẹ́ẹ̀ wọn ní yan máa pa wá ń sàṣì ni so ibẹ̀ mo ti wá mọ̀ pé omi yìí tán lẹ́yìn ẹja wa. àwẹ̀ biribiri ni mo ń gbà mí oúnjẹ ń wo àwẹ̀ biribiri no water no food hmm. lórí ọmọ màá tún wà ní hòhò lóru báyìí hmm. kábíyèsí kúnlẹ̀ àti àpò. àdúrà yín náà ló kó wọn yọ báyìí. ó ní o hmm. wọ́n kó mọ sí wọn níwájú wọ́n dẹ̀ wọ́n dẹ̀ jáde nù wì jáde nù pépà. ó jáde nù pépà pépà yìí mo ti ń wá ó jáde aláròye gbọ́rọ̀ mi. the newspaper publication. kí ló dé tó ní ṣèwádìí tẹ bá kàn ti rí kan tán ni pé o lè ní. mama said she was always fasting white fasting no food no water praying that the sun will come out of the problem that they put gun in the what the guy said in the story that they brought different AK-47 and placed it in their front and took their picture without confirming or questioning anything is very popular at Panti ọlọ́run ní jẹ́ ká rógun bẹ̀ mí ìkún débẹ̀ rí mi ìdẹ̀ nílé nǹkan tó máa gbé mi débẹ̀. Hmm. so he said <clears throat> that they took their picture and that is the newspaper publication I showed you. I will use it as a, um, I've put it on my Facebook page. That is the newspaper publication nobody question and if you look at this guy very handsome very handsome guy initially na this thing make am look like this o oh. do i have the picture oh he's on this other phone very handsome young man then before he go jail come turn to wetin he turn to now that is his picture here the man should be two to three star now the ayalaji saudi okay yẹn ní sáré gbé ó tán bàbá ìjọ mo dẹ̀ dì wọ́n mú gẹ́gẹ́ bí bàbá mi nínú olúwa èmi ò mọ̀ pé abiyamọ lè dájú kó dẹ̀ dájú mi tó o bá tiẹ̀ ro ọjọ́ kan wá tiẹ̀ ro ọjọ́ kan pé mo bẹ̀rẹ̀ ìjọ pẹ̀lú ẹ tó o bá mọ̀ mi wá tiẹ̀ wò ń ọmọdé yìí nǹkan tó náà ṣe yá kó o jọ mi ó tán wọn sọ bẹ́ẹ̀ fi mi o wọn ní kàn lọ́ọ́ pa mí ni o àwọn tó ń pè ní olórí wa tó pè ní adarí ìjọ wọn máa ní láti kíyè sára torí òkè tó ń wà yẹn wọn ń wò ní táwọn ará ẹdẹ ń wò nípa wọn yẹn òun kọ́ náà jẹ́ o àwọn mẹ́mbà mi tó ṣì mọ̀ mí díẹ̀díẹ̀ tó já. I held on to Olukoya's leg at a point and I was begging I was pleading for him that whatever I have done please forgive he refused all those our leaders the man is talking he said those people you are looking as leaders they are not what you think they are oh. no be aduni talk na as he talk am um, people who understand yoruba hear that one àwọn tó pe ta pè lólórí wa yẹn wọn ń ṣe nǹkan ta rò pé o oh. he said i beg i beg they no gree release me. wọ́n fún mi lówó mo dẹ̀ gbá lọ́ọ̀yà a dẹ̀ kó nine hundred and eighty thousand lẹ́ẹ̀ lọ́ọ̀yà gbàwọ́ Precious Taiwo. nine hundred and eighty. Precious Taiwo. ọmọ ìjọ MFM náà ni. ó sọ pé bẹ́ẹ̀ ni èmi dẹ̀ finú tán ó dẹ̀ gbowó ààrẹ. gbogbo àwọn tájọ ṣiṣẹ́. olùkọ́ yàrá mi kó o. gbogbo àwọn ló kọ́lé owó tèmi kọ́kọ́ tó ni mo ná sí. ohun tó ṣe fẹ́mi lèmi ń sọ ṣùgbọ́n kan tó wà lájẹ́ nìyẹn. ṣùgbọ́n kan nìyẹn bó ṣe lágbára tó lókìtó ṣùgbọ́n yẹn alẹ́ mi dáríjì. kàlẹ́ndà ìkọlówà kàlẹ́ndà ìkọ́ni ìyá àtìyàwó ẹ̀ kàlẹ́ndà ìlú àmọ́ mi ò fi ṣọ́ọ̀ṣì ẹ lẹ̀ ẹ tá bá dé pálọ̀ sí ẹ rí kàlẹ́ndà mi. máa ń sọ fún wọn pé ẹ má fi jọ ẹ lẹ̀ tẹ́lẹ̀ bá lẹ̀ mí báwo ló ń. mi ò fẹ́ bú àgbàlagbà mi ò fẹ́ bú àgbàlagbà I no wan insult àgbàlagbà these people are pissing me off the guy said they spent they con the church member that are still close to him they contributed about nine hundred and eighty thousand and gave it to a certain lawyer in MFM to help him in the case because he doesn't know anybody. He said that one carry the nine hundred and eighty run with the money. Mama said all her money, all her investments, all her money over the years, she carry all the money, do the case. Say, yet, they no forgive her. He said, then get the calendar. That was the calendar I was showing you okay you know the guy eh? he said they still have the baba um, they still have um, Olukoya calendar the picture of him and his wife inside their house that was the one I quickly show you that time now he say they still have it in the house his Femi come talk say him tell him mama say don leave the church o oh. I no say make you leave the church na him be bad person God no be bad person no leave the church in other words whether they are still in the church <laughs> i don't know eh, it means there is more to this one. ikú tó tún fún mi dá oní ti sars yẹn. i don't know what the preacher is doing in their house. wọ́n ti gbówó wá fáwọn wọ́n dá ń gbówó wá fún yín ó ní àwọn tó wá láti mountain of fire ó ní àmọ́ òun á gbà mí mọ̀ràn pé tí mo bá ti jáde léwu mo bá ti máa jáde o láì mọ̀ pé ń kúwò fún mi ni pé mo ń lọ gbé wọn bẹ́ẹ̀ tí bá ti jáde tí n bá rí soundboard mountain of fire níwájú kì í gbẹ̀yìn tí n bá rí lẹ́yìn mo ní yẹsà ẹ mọ̀ pẹ̀lú ìjáyà yẹn bọ̀ mo ti rí pé ipo eléyìí ó ń farabalẹ̀ bá mi sọ kí ló dé ah ó ní wọ́n ti gbowó ẹ̀mí mi wá èyí tóun lè fi waste ọ̀tá mi ni ó ní mò ń sọ fún yín sà ó ní pé tó bá ti di alẹ́ tó máa pe orúkọ wọ́n máa pe orúkọ mi kí n má dáhùn tó lóko yorùbá mọ̀ ń pa ẹ̀ kí ló ṣe rán yàn wá sí kóòtù wọ́n máa takò mi. He said at a point they took him to the place I think he mentioned in the last video too where dem go kpai am. He said and one officer now told him that anytime they call his name he should not answer that if he should answer that will be the end of his life that anybody dey call out from that place and the person answer he say what they are going to do is to finish that person that the SARS in SARS office na the guy dey talk He say once they call your name, do not answer. He said if he should answer, that would be the end of his life. So he said anytime they call his name, he doesn't answer. He now said anybody that said Olukoya is not involved in this case should tell him what, what Olukoya's members are coming to do in the court as witness against him that truly he is an armed robber when he is not an armed robber. ó dà ẹ jẹ́ wá sọ tuntun fún yín olùkọ́yà fúnra ra ẹ̀ kí ló dé tó fi gbé àwọn OPC dìde láti wá máa takò mí kóòtù OPC Fatai ah. àwọn tó jẹ́ ẹni tájọ jẹ́ ẹgbẹ́ tájọ lọ skul àti pure Dayo tó ti join OPC tèmi di pastor ṣùgbọ́n àwọn ló ń wá sí kóòtù àtakò mi àwọn ló ń wá mi lẹ́yìn wọn tí bàbá olúkọ bá ló mú mọ nǹkan kan pa ẹ ó ṣe ń rán akínsẹ̀lú rẹ̀ wá which is assistant general basia oní secretary wọn mo dẹ̀ sínú akínsẹ̀lú rẹ̀ mo gbọ́ pé ó náà ti kú ní oṣù tó kọjá kábíyèsí o ó ṣe ń rán bẹ̀sùn wá ó ṣe ń rán gba àwọn èèyàn wá èèyàn mẹ́sàn-án lórí mi nìkan àmọ́ mo bẹ̀ ọmọ nàìjíríà nígbé láti dìde ìrànlọ́wọ́ fún mi torí mo ní heart problem mo ń sẹ ni. kí ló fa problem. a problem gbogbo túmọ̀ àwọn nǹkan tó ti. He said even OPC member came to testify against him that he was an armed robber truly truly. He said he mentioned the names of those OPC people. He said one is Fatai and the other one is Dayo. He now said even assistant general overseer of um, OMFM too came as a witness against him. He mentioned the name of the Assistant General Overseer, Akinshelure. He said that one don't kpai last month. He's saying here, say that one don't kpai last month. The Assistant General Overseer that was that came as a witness against him. Ó yá. Ṣégbà tó ń làdí ìbọn mọ́ mi ni kémi ò mọ̀ láyà. Láyà. Okay, AGO secretary assistant general overseer secretary okay he say the person don pa iṣa. Hmm. sọ pé ẹ̀jẹ̀ máa yọ láyà mi àti nímú mi so àwọn nǹkan bẹ́ẹ̀ nígbà tí mo tún jáde náà nígbà mi tí n bá dé lóru ẹsẹ̀ mi ó máa kákò ní mi nílé ìdíje bíi pé mo fẹ́ yàrọ̀. nítorí ọ̀tá ìbọn ti mẹ́rin. mo máa pariwo lóru ni o mo máa wọ́ ni o hmm. màmá ìlú mo máa máa máa lóru tí mo lè rìn kó tó pé a tó bí wákàtí kan àtàbùn kó tó relieve mi tẹ́tẹ́ mi máa lọ. kó má bàjẹ́ ẹ̀yin má jẹ́ ó bàjẹ́ ẹ̀yin tí ẹ̀ ń ṣe gbogbo ń tẹ́ ẹ lè ṣe láti láyé ire nítorí ẹ̀yìn wá ọ̀la. torí ọ̀la. ẹ̀yin adarí ẹ̀sìn tòótọ́ ẹ̀yin tẹ́ ń fi tọmọnìyàn ṣe àmọ́ hmm. rírì yín nígbà tí a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún Pastor Femi. This is the anchor talking, please. So, let's listen. wọ́n jẹ́ kó dìímọ̀ pé pásítọ̀ làwọn jẹ́ nínú ìjọ MFM kó tó di pé ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹ̀sùn kan wáyé tí ọ̀rọ̀ di ọ̀rọ̀ kirikiri ọgbà ẹ̀wọ̀n. Hmm. a kì í padà jáde lọ́gbà ẹ̀wọ̀n wàá dọ̀rẹ́ kódà ẹ̀dá kì í lọ sí ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni. kẹ̀dà ó tún wá máa bẹ̀dẹ̀ ẹgbẹ́ yẹn ṣọ̀rẹ́ mọ́ ìwọ̀ ta ló kù ta ẹ̀ wọn a máa wúra wọn. ibo wa la wá ń bọ̀rọ̀ bọ̀ bá a bá ta tá a bá tọ̀ ọ́ yóò di ẹran onídìín pásítọ̀ olúwafẹ́mi ti. This is the anchor man trying to talk about that how do you make somebody like yourself to go through this? You cannot take somebody to police station and come back as a friend. You can't take somebody to a court, talk less of prison for an offense they did not commit and send them to such pain and you want them to come back and heal you. Let's continue to listen. Àwọn ìwé ẹjọ́ àti ìdájọ́ ilé ẹjọ́ hàn wá, a sì ti fi hàn yín. Bẹ́ẹ̀ni. Àwa mọ ìjọ MFM gẹ́gẹ́ bí ara ìjọ kristẹni níbi tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì ohun tí bíbélì sì fi kọ́ ni àwa gbàgbọ́ pé òun ni wọ́n ń tẹ̀lé ah. eh, nítorí pé bíbélì sọ pé ká nífẹ̀ẹ́ ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. nǹkan tá a gbọ́ nìyẹn. pásítọ̀ Fẹ́mi bá wa sọ̀rọ̀ tó pọ̀ tẹ́ ti wò nínú fídíò tó kọjá. Hmm. Ọlákúnlé Fásùgbà lórúkọ tèmi ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń láti wò ètò yóò wà fún láti bẹ ẹnikẹ́ni lórúkọ jẹ́ ìrírí ayé wọn ni wọ́n ń sọ ìrírí ayé wọn ohun tí wọ́n là kọjá ni wọ́n ń ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ni tó sì wù èmi pé kí àwọn tó lọ́gbọ́n lágbárí àwọn onílàákàyè ẹ̀dá kí wọ́n bá wa fòye gbé fídíò náà hmm. àti èyí tá à ń ṣe lọ́wọ́ yìí àwọn tí wọ́n jẹ́ lẹ́yìn ojú àánú kí wọ́n dìde ràn lọ́wọ́. bẹ́ẹ̀ni. nìgùn tá a dé báyìí níwọ̀n ìgbà tó jẹ́ pé owó tí wọ́n nílò láti fi ṣètọ́jú ẹsẹ̀ tí wọ́n yìnbọn fún ọ̀tá ń bẹ nínú ẹsẹ̀ náà títí di àsìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n á sì fi àwọn ìwé tó jẹ́rìí máa jẹ́mi ìṣó tí wọ́n fún wọn nílé ìwòsàn hàn wá kì í ṣìyẹn nìkan ìṣòro àìsàn ọkàn eléyìí tó ti ṣẹlẹ̀ láàrin àsìkò tí wọ́n wà lágọ̀ọ́ ọlọ́pàá wọ àsìkò tí wọ́n wà nínú ọgbà ẹ̀wọ̀n kirikiri lórí ẹ̀ṣẹ̀ tí wọn ò ṣẹ̀ hmm. ẹ̀ṣẹ̀ àìmọ̀dí gbogbo àlàyé ọ̀rọ̀ yìí lẹ́ láǹfààní àti gbọ́ màmá wọn wà ń bí ṣùgbọ́n wọ́n lẹ́nu oníkàn láti gbọ́ pọ́n ẹnu ọlọ́fà sí láti gbọ́ oh, mọ́ta. ibi tó ti bẹ̀rẹ̀ gangan ni mi ìbá tiẹ̀ ti fọ́wọ́ ọ̀dẹ̀. ẹ kalẹ́ màmá. ẹ kalẹ́ o. inú mi dùn láti rí. so the anchor is trying to what we watch initially was what we listened to initially was interlude now the real story of how the journey how the mother did i mean involve got involved in the journey is just starting And this man is saying that he thought that a Christian place, a church is supposed to be where there is supposed to be love. But how come something like this is happening in a place they call a church where somebody was roped into what he did not do? And this guy today is carrying a bullet in his leg. I forgot to screenshot it the last time. But for people who have watched that video on Yoruba Gidi, they can attest to it that you will see the bullet protruding from that girl, that guy's leg, that Pastor Femi and already he also also have heart problem so from the trauma and everything so he really needs help number one to get the bullet taken off um, so that means we'll, this help will continue then secondly his heart problem too is still there. yes ma. ẹ a wà ní ìlú kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀ tí mi ò ní dárúkọ fún yín torí àárín gan-an ká tó láǹfààní àti débi tá a wà yìí orílẹ̀ they are they say they are in a place they don't want to mention the place they are and i think it was one of the reason they brought the video down initially it was for safety so he said he's not going to mention the state the the venue the location of where mama is located yes the bullet is still there I saw it. You will see it protruding under his um, feet. It's still there. orílẹ̀-èdè kan nílẹ̀ áfíríkà ṣùgbọ́n mi ò ní dárúkọ orílẹ̀-èdè bíi ti arìnrìn-àjò wáyé fún yín fún nítorí ọ̀rọ̀ eh, it's not even in Nigeria àti ààbò. bẹ́ẹ̀ni very important. Hmm. mama kí lorúkọ yín. Hmm? seventy seven years. Hmm àgbáyé adalẹ ẹ ò ní kánjú kú ẹ ò jọrọ ọmọ torí pé ẹ ti jìyà lọ́mọ lórí báwo lẹ ṣe jẹ́ ṣe pásítọ̀ olúwàfẹ́mi tí mò ń wò yìí. èmi ni mo bí. ǹjẹ́ lẹ lè rántí tó ṣẹlẹ̀ láàrin àsìkò tí wọ́n jẹ́ pásítọ̀ nínú ìjọ MFM wọ́n ṣàlàyé àwọn kankan fún wa kí ló ṣẹlẹ̀ sí wọn. MFM ni gbogbo wa ń lọ dìsí MFM náà ló kúrò ń bẹ. Hmm. bẹ́ẹ̀ ni wọ́n lọ ìbẹ̀lẹ̀gbọ́n náà ti ń ṣe pásítọ̀ hmm. títí ó fi kúrò ń bẹ. Hmm. bàtí ọ̀rọ̀ ilé ìdẹ́sẹ̀lẹ̀ wọ́n ní pásítọ̀ Fẹ́mi sọ pé òun fẹ́ jí wọ́n fẹ́ jí owó àwọn bíi mẹ́fà pàtó dẹ̀ yà àfi bíríbírí wọ́n ṣe mú wọn nìyẹn wọn dẹ̀ hmm. wọn ah. àwọn lọ sábò tán tí wọ́n mọ́lé. sábò police station eh, lẹ́kọ̀ọ́. lẹ́kọ̀ọ́ ní sábò hmm. àwọn mẹ́fà náà ti mọ́lé gbà yá wọ́n sí àwọn mẹ́ta ńlẹ̀ àwọn mẹ́ta tán sí ńlẹ̀ yẹn wá ń lọ purọ́ fún bàbá pé pásítọ̀ Fẹ́mi sọ pé òun máa pa ọ̀tá bàbá. ìyẹn eh, dádìjí o. Eh òun kọ ya. bẹ́ẹ̀ni wọn wá kúrò bí gbogbo wọn ṣe ń wo ọmọ mi nìyẹn pé ó sọ pé òun fẹ́ pa bàbá o tẹkíníkà kò ní wà àwa là ń ṣiṣẹ́ ìjọ jọ agbára pààrọ̀ ara wọn báyìí bàbá máa wá sẹ́yìn wa máa gbàdúrà fún wa hmm. pé àwa tá ń gbá ṣọ́ọ̀ṣì tá ń gbá dọ̀tí hmm. pé òkè tán ti ń wò ṣùpá náà ti máa wọ ọmọ wa o hmm. pé kò nǹkan kò ní ṣe wá o kó máa wá ọmọlé wa ṣùgbọ́n nígbà tó ti di pé èrò ń pọ̀ bàbá ò lè wá sí ilé wa ṣùgbọ́n wá ń súre fún wa bàtà bá ti jókòó sí prayer city tó dé mọ̀gbọ́dọ̀ lákọ́kọ́ nílẹ̀ sí omi tó omi bá wa débẹ̀ àkúrò ń bẹ̀ bàtà wa wà ní prayer city yẹn tọrọ pàtó fẹmi ti bẹ̀rẹ̀ gbogbo wọn wá ń yẹra fún mi èmi ò tẹ kọ́kọ́ mọ̀ remember i will be pausing o oh. let me pause so that we no forget because of our <clears throat> non-yoruba speakers. Uh, mama is seventy-seven years old the story just started fully. Mama is seventy-seven years old, and Mama said when the prob when the problem was to start, that they first accused six of them of stealing in the church. He said they took the six of them to Sabo police station At the end of the day, three were left off the hook, now remaining three. The three that were remaining uh, were Femi, that Henry, and the Baba. They were the three people remaining. Remember, Femi told the story how they rope all of them. He now said, Mama now said, she's a cleaner in MFM. Until date, she's still a member of MFM. She still dey go MFM. Na that one come dey shock me pass. He chocolates me. He shook me. He shake me to my bone marrow. Mama said she's still a member of MFM. They won't carry my voice e go. Mama said as a cleaner in MFM, I did this thing. Whether they do power must change hand. He say their general overseer Olukoya dey always come. They come pray for them. Say everybody wey dey clean church all your children shall be seen at the top that is their motivation wey dem dey take sweep say na so e dey come prophesy mama say when the problem come start every other member of the church na so dem no talk to her again in the church make we dey go eléyìí lẹ́tìkẹ́. ni ọ̀tá ọmọ mi sọ pé ó máa pa ọ̀tá bàbá ah. ní gbogbo èsì ó ṣàdàrú wọ́n lè mú wọ́n tì mọ́ sábò sábò tí n bá dé sábò báyìí màá máa sunkún ni irun rẹ̀ ti kún báyìí bí irun wèrè ó wá funfun àsálẹ̀ lọ ra oògùn wọn ni ó ti fẹ́ kú sí ó ti fẹ́ ọ̀tá ti fẹ́ kú àsáàsì yàtọ̀ wá yásá èmi pẹ̀lú bọ̀dá ẹ̀ àti àbúrò ẹ̀ bókè. sorry i missed something there mama's uh, another son is also a member and another uncle was also a member i'm not abusing her i'm just wondering i say e shock me i can i didn't abuse her you remember when i said it initially mo ní àgbàlagbà tán jẹ́ ó ká mi lẹ́nu kò i won't abuse her but i am shocked they are still going to that church there is something not okay here so mama said the three that were released in the church i mean among the six of them were the one that now testify and give his story to Olukoya that Femi say he go kpai Olukoya. a lọ bá bàbá fúnra wa ojúkorojú báyìí. ẹ lọ bá dadi o. a lọ bá bàbá. Dr. Dike Olukoya dadiji o. ní oníkẹ. ok. a lè wọnú ilé a lọ bá a sọ ọmọ mi ẹ̀gbọ́n ilé yìí a lè bí bàbá pé kó jọ kó ń dáríjì pásítọ̀ Fẹ́mi èmi dẹ́ṣẹ̀ mi n ò ní ọlọ́run olùkọ́ ìyà ṣàánú fún mi ọlọ́run olùkọ́ ìyà ṣàánú fún mi mo wá ń sunkún mo dẹ́ṣẹ̀ mú ni o pé kó ṣàánú fún mi kó má jẹ́ kó mọ mi kú sí ibẹ̀ yẹn ó dẹ̀ ní mọ̀mọ́ ó ní hìn ó ní ṣùgbọ́n ọmọ Yorùbá ni mí ó ní bẹ́ẹ̀ ni ó ní nǹkan tí pásítọ̀ Fẹ́mi ò ṣe tó bá ti sọ pé òun ṣe ó máa fi ń lẹ̀ ah, mo nílé ayé lẹ bá mi èmi ò gbọ́rú ẹ̀ rí mi ò lè sọ bẹ́ẹ̀. fi hàn parọ́ mọ́ra ẹ̀. Hmm, mi ò lè sọ kẹ́lì àti bókè òde gbẹ̀bẹ̀. wọn ò gbẹ̀bẹ̀. wọn ò gbẹ̀bẹ̀. mọ̀ṣọ́. àsìkò òǹgbẹ ni títí aṣáǹgbàdúrà títí títí ọ̀rọ̀ ọmọ mi sá ló pa ọkọ mi torí tán ti mú kúrò ní sábò. this is the father. tán kọ́kọ́ mú wọn lọ sí. the late father. sars. èmi tán mú yín lọ kọ́ tó di pé wọ́n mú yín lọ sí Kirikiri. sars ok eh, ọ̀dọ̀ àwọn ọlọ́pàá sars ẹ ẹ jọ náà ní sábò yẹn wọ́n á lò tó ọjọ́ mélòó lágọ̀ọ́ ọlọ́pàá. wọ́n pa bẹ́ẹ̀ o. àáfẹ̀ tó ṣù kan. kí náà ń pè bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ o bóyá bí oṣù mẹ́ta. ojú bóyá oṣù mẹ́ta bóyá oṣù mẹ́fà ó wọ́n pẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. kan tó wá tún darí wọn lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá sars lọ́dọ̀ ọlọ́pàá sars tẹ́ bá lè rántí díẹ̀díẹ̀ èmi ò dé bẹ́ẹ̀ mọ́ yóò tọ́jọ́ mélòó tán ló mẹ́. èmi ò dé bẹ́ẹ̀ mọ́ bàbá tí ó ti di pínlẹ̀ wọ́n ti dákú wọ́n lè dákú. máa ń dákú ni máa ń sunkún ni ó hmm. lè lọ ṣùgbọ́n nígbà tó di Mama said, let me pause. Mama said he was eventually locked up in Sabo and you know he kept falling at, in and out of sickness and they were buying drugs and all of this. That a point he went, she went to meet Olukoya and held Olukoya by the leg and she started crying and singing Ọlọ́run Olukoya that is God of Olukoya have mercy on me God of Olukoya have mercy on me but Olukoya refused to answer. Olukoya said, on one condition, will he pardon my um, that boy until Femi can confess to what he wants. Remember um, this guy, um, Richard cried out that they want him to sign an undertaking for what he did not do and he said no. So I think this is almost similar. He said they asked him to right until the boy can say I, I am agree to what he did not do. This woman said she held Olukoya by the leg. You all know what it is to hold somebody by the leg. That means you have brought yourself on the floor. An elderly woman holding somebody younger than her on the leg. A mother, a woman, and saying, please, God of Olukoya, have mercy. God of Olukoya, I'm begging you. God of Oluyokoya, no suffer my pikin. He said, No. Until your son can say and agree to what I want, that is when he's going to be free. So the woman said, "Now, so dem continue the journey and they stayed in Sabo for a long time. wọ́n mú wọn kó mbẹ́ táwọn gbé wọn lọ sí kirikiri a lọ sí kirikiri èmi àti ọkọ mi fẹ́ǹsì tó wà mbẹ́ ó ga ju ilé òkè yìí lọ tábà débẹ̀ máa sunkún sunkún a máa sanwó tó ọ̀nà mẹ́ta bọ́ náà mẹ́rin ká tó lè wọlé ọgbà tí ọmọ yìí ti wà lọ́mọ oṣù márùn ọmọ yìí hmm. gbàyẹ náà ti mú ìyá ẹ̀ bẹ́ẹ̀ ti wá gbé sílẹ̀ ní ọlọ́dẹ bá mi tọ́jú ìyá ilé hmm. kì í ṣẹ̀gbọ́n ilé tó jókòó yìí hmm. oṣù márùn lọ́mọ yẹn wà ńgbà tán ti mú ọlọ́dẹ bá mi tọ́jú ẹ̀ adẹ lọ sí kirikiri àgbóúnjẹ lọ àá ṣe bẹ̀dání láti rí ìwà ẹ̀ àtẹ̀bà àá ṣe bẹ̀ àá gbé lọ ṣùgbọ́n hmm. síbẹ̀síbẹ̀ mi ò kúrò ní ṣọ́ọ̀ṣì ìgbà òkúnlẹ̀ àbíamọ ọlọ́run má jẹ́ àjà àmú lórí ọmọ. kọ́mọ mi má kú hmm. títí títí ṣùgbọ́n mi ò yè mi ò lágbára àti ṣe kí nítorí tó bá ṣàti dárúkọ pásítọ̀ fẹ́mi báyìí má máa sunkún mi ara mi á máa gbóná. nínú church hmm. ibikíbi tó bá ṣàti ní pásítọ̀ fẹ́mi báyìí pé báyìí màá ṣàmà sunkún ara mi á gbóná wá ara mi á gbóná wá gbẹ̀yàn mm, tẹ̀ bímọ dọ́sìn nìkan kò ní fẹ́ kí kankan ó kú nú ẹ̀ hmm. torí ìyá ni mo fi tọ́ wọn tóòtọ́ ọkọ mi wà láyé àwa méjì ni ìyàwó lè mi ṣùgbọ́n ọkọ mi gbajúmọ̀ ní kura ayé kejì kankan hmm. ìyá ni mo fi tọ́ àwọn ọmọ mi mo fi tọ́jú wọn ní school. Hmm. irú èèyàn ni pásítọ̀ Fẹ́mi jẹ́ ṣáájú kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. Ah, ó ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ pásítọ̀ ní Warri Warri ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Let me pause here so we don't miss this very vital point. As a mother, please let's be careful. When anything happens, it touches mothers more. Most cases, mothers are the one that feel the pains more when anything happens to children than fathers. Some fathers, yes, but most times mothers. This woman made a very vital point here. Remember they said the father pie in the process of this wahala. But the mother is trying to tell us that she is married to somebody, a father who has another woman in his life. So his own contribution in that wahala was not that much. She was the one even training those children. She was the one that saw Femi through school. With the stipend she's making. Now Femi finish school, Femi go join church, jam this wahala, where he join. You understand? I need to bring that out very well. And um, she said they were transferred to Kirikiri and they need to pay their way to see them in Kirikiri, like four places before they can get to see them. And on all of this, she was carrying food, she was cooking, and all that. Oh, not all mothers. Yes, some some good, some not all mothers. You are right, but very few mothers will not do this. A lot of mothers will do this. You see as a mother taking care of your children alone your children now are inside this kind wahala hey. ṣé ní oh, ìjọ mfm náà. oníjọ ìjọ mfm hmm. wọlé ló ti ń ṣiṣẹ́ ó dẹ̀ máa ń wálé awáwo wà tán padà lọ sọ́hùn gbàtó dẹ̀ kúrò ní wọrí ó tún ṣiṣẹ́ ní ìbàdàn yóò ṣáà lè mọ gbogbo ibi tó ti ṣiṣẹ́ tán mo ṣiṣẹ́ ń bàdàn sá. tí kò sì sí pé ariwo kan ń jẹyọrí tàbí ìfẹ̀sùnkanni kan ń jẹyọrí. kò sí wàhálà tàbí ìjà kan jẹyọ ẹ má bínú you know we have to be very patient for our English speaking people so I have to continue to pause. He said this the the anchor was asking what type of person is Femi before the incident? Where was Femi working? The mama said Femi worked briefly in Warri and Ibadan. Remember, he just finished school not long before he joined the church. He said there was never any incident of him having any problem while he was working before he went to join the church. gbogbo ìjẹta pé eh, kódà ilé ìwòsàn lẹ wà ah, kí ṣe yín màmá. For those asking if they can donate, yes, they are donating. Um, the account number is on the previous video i don't have it on this phone so there's no i can put it out the account number is on the previous video if you want to assist him. torí tá lọ sí kirikiri yẹn nǹkan tójú wa ń rí gbà mí òjò apawápawá njọ́ kan díẹ̀ ló tẹ kù kọ́tà ọmọ ìkókó òjò ti pa wájú njọ́ yẹ. gbogbo ẹkún tí mo sún yẹ gbogbo ràbọ̀ràbọ̀ yẹ òun ló sọ pé àwọn ní ọmọ oṣù márùn lásìkò tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi tì wọ́n mọ́lé lọ́wọ́ lọ́wọ́ báyìí sìn how old are you now ẹ má ṣe ojú ẹ how old are you sixteen years old going to seventeen. the five month old child ah kábíyèsí elédùnmarè may our children's life not be wasted may our labour not be wasted. The five months old child that Femi left, that is the child they were asking for his age. The child is going to 17 years old now. Remember, <clears throat> the child was five months when the trouble started. Today, the child is almost 17 years old. lóṣù tó ń bọ̀ happy birthday to you in, uh, in, in advance a kò hmm. seventeen years. wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Hmm. màmá ẹ̀ wà ń kọ́ ìyẹn ìyàwó pásọ. ó gbọ́mọ sílẹ̀ ni ó wá gbọ́mọ fún mi gbàyà wà ní. ẹ̀yin ó wùdí dárúkọ hmm, ẹ ṣàwà níbì kan gbà yín ẹ ṣàfòrúpamọ́ sí. ìyàwó ẹ̀ dẹ̀ máa ń wá èmi dẹ̀ ń ṣiṣẹ́ ìjọba màá fún lówó tó máa fi tọ́jú ọmọ òun fún lówó adẹ̀wálé wa á tọ́jú ọmọ á lọ àfìgbà tó di ìjọ yẹ ó kàn wá èmi ti sùn sínú yàrá ilé pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ náà wọ́n wà ń padọ̀ tí máa jí ń ìyá Yọ̀mídé ń ó ló sọ pé òun ti lọ kí òun ti gbọ́mọ ńlẹ̀ mo wà pé pèsè bó mọ̀ pé mo ń lọ bí iṣẹ́ jọ̀ọ́ olóhùn olóhùn lè dúró ah mo wá pe ẹ̀gbọ́n ilé àkọ́bí mi obìnrin pé ó ti ṣẹlẹ̀ o ìyàwó Fẹ́mi ti wá gbọ́mọ ńlẹ̀ o báwo ni mo ti fẹ́ ṣe. ọkọ sì wà ní Kirikiri lọ́gbà ẹ̀wọ̀n. ó wà bẹ́ẹ̀ hmm. ó ní ṣé ìyẹn ni mo ṣe ń ronú ni màmú mo ní bẹ́ẹ̀ ni mm-hmm. ó ní kí n máa gbé lọ lé tí n bá ti ń lọ bí iṣẹ́ hmm. ó ní njọ́ tí n bá dẹ̀ lè gbé pọ̀n lọ bí iṣẹ́ ah. òyìnbó ni mo dẹ̀ ti ń ṣiṣẹ́ kí n gbé lọ mo ó ṣe ọkọ mi wá pe àwọn ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin pé tọ̀ wọ́n ti gbàgbé ọmọ Fẹ́mi sílẹ̀ o. Let me quickly read the comments here on YouTube. Emmanuel Lawrence, you said thank God and technology. We wouldn't have known all these God of men atrocities and shenanigans. We have been in the dark for decades. In fact, that is why I said all these things we are doing the youth coming will meet it anybody wey come fall victim with all these things years coming na dem look for wahala. kéré báwo ni mo ti fẹ́ ṣe wọ́n ní kí n lọ gbé sí ẹnu ọ̀nà ibi tí wọ́n mẹ́rin gbé pé báwo ni mo ṣe tọ́jú bàbá máa tún wá tọ́jú ọmọ kékeré mi tí mo ti dàgbà mo ní nǹkan èèyàn méjì kéèyàn gbé jù nù wọ́n ní wàhálà mi náà wò ó ó ní mo ti pe àǹtí yín ó ti ní kí n gbé lọ ilé ìlání tí mi ò bá lè gbé lọ ilé ìlání jẹ́ kí n bá lọ ibi iṣẹ́ kí n gbé pọ̀n bí mo ṣe ń ṣe nìyẹn kábàdẹ̀ ti gbé lọ ilé ìlání kíní láńlòdù gbà yẹ pampasi ò tí ì sí kíní napín gbogbo ìgbẹ́ tó bá yà wọ́n á kó sínú fólì báàgì n bá dé lálẹ́ èmi pẹ̀lú àbúrò ilé àti ètò ìdúró àwa la máa fọ gbogbo ìgbẹ́ yẹn a máa ṣànàpé yẹn máa gbé kílẹ̀ tó mọ́ àtúngbé nání jọ́ mi máa gbé dání lọ iṣẹ́ inú mọ́tò bá ti yàgbẹ́ sí gbogbo ara mi. <laughs> Mama is narrating how the wife came to drop the child for them. She said, as at that time, I guess the wife did not believe the husband was not a, an armed robber. Even at that, If you don't believe, what about your child? But she came. The mama said one day that mama said she was giving her money for the upkeep of the child. But one day she came and she dropped the child that she cannot go on again. So that for time's sake, that's just in a nutshell. She came and dropped the child for her. That at this point, she has to combine everything, work and taking care of the child to even going to check on Femi, the wala was very much for her. and she still has to work so that they can be getting money. She said most of initially she said most of her friends that they were working together they were able to build house but all her own money she has to be using the money to take care of all this wahala. ó lágbára títí dàsìkò ìwọ̀n ò tí ì bójú wẹ̀yìn. ṣé ìyá ẹ ẹ ò mọ ibi tí wọ́n wà. ìgbà mo ń lọ bí iṣẹ́ máa ń rí lóyìnbó ìgbà mo sì. Si Um, sorry, I need to address something here. Somebody said I'm not surprised. He hasn't got any biological child of his own. The woman might have been frustrated. And one Bola Tito Akinyemi say, may God forgive you. Forgive, forgive you, forgive that person for what? Is the person lying? Ẹni tí ò bá nírú ẹni ò lè mọ iye ẹni náà. Yes, ọ̀dájú ni. Ṣó nírú ẹni tó máa fi mọ iye ẹ̀? Forgive her, forgive him for what or forgive her? the person is stating the obvious how can you how, how can you have blood in your veins and treat your fellow human beings this way if Femi were to be his child will he do what will he do what he did how will he feel somebody did the same thing to his own child where is the child is he proud to bring is he proud to bring the child out nobody knows the child